kírónìkà kejì orí kẹrìnlélógún ẹni ọdún méje ni joashi nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba ó sì jọba ogójì ọdún ní jerusalemu orúkọ ìyá rẹ̀ sì ni síbíà ti barsheba joaṣi sì ṣe èyí tí ó tọ́ lí ojú olúwa ní gbogbo ọjọ́ jehoihada àlùfáà jehoihada sì fẹ́ ọmọbìnrin méjì fún ó sì bí ọmọkùnrin àti ọmọbìnrin ó sì ṣe lẹ́yìn èyí ó wà lé ọkàn Jóáṣì láti tún ilé Olúwa ṣe ó sì kó àwọn àlùfáà àti àwọn ọmọ Léfì jọ ó sì wí fún wọn pé ẹ jáde lọ sí ìlú Júdà wọn nì kí ẹ sì gba owó jọ láti ọwọ́ gbogbo Ísírẹ́lì láti tún ilé Ọlọ́run yín ṣe lé ọdọọdún kí ẹ sì mú ọ̀ràn náà yá kánkán ṣùgbọ́n àwọn ọmọ Léfì kò mú ọ̀ràn náà yá kánkán ọba sì pe Jehoiada olórí ó sì wí fún un pé èéṣe tí ìwọ kò béèrè lé ọwọ́ àwọn ọmọ léfì kí wọn kí ó mú owó òfin mósè ìránṣẹ́ olúwa láti júdà àti láti jerúsálẹ́mù wá àti ti ìjọ ènìyàn ìsírẹ́lì fún àgọ́ ẹ̀rí nítorí àtàláyà obìnrin búburú nì àti àwọn ọmọ rẹ̀ ti fọ́ ilé ọlọ́run àti pẹ̀lú gbogbo mímọ́ ilé olúwa ni wọ́n ti fi ṣe ìsìn fún báálímù ọba sì pàṣẹ wọ́n sì kan àpótí kan wọ́n sì fi sí ìta ilé ẹnu ọ̀nà ilé olúwa wọ́n sì kéje ní Júdà àti Jerúsálẹ́mù láti mú owó òfin fún olúwa wá tí Mósè ìránṣẹ́ Ọlọ́run fi lé Ísírẹ́lì lórí ilé aginjù gbogbo àwọn ìjòyè àti gbogbo àwọn ènìyàn sì yọ̀ wọ́n sì mú un wá wọ́n fi sínú àpótí náà títí ó fi kún ó sì ṣe nígbà tí àkókò dé láti mú àpótí náà wá sọ́dọ̀ olùtọ́jú iṣẹ́ ọba nípa ọwọ́ àwọn ọmọ Léfì nígbà tí wọ́n sì rí i pé owó pọ̀ akọ̀wé ọba àti olórí nínú àwọn àlùfáà wá wọ́n á sì dá àpótí náà wọ́n á mú un wọ́n á sì tún mú un padà lọ sí ipò rẹ̀ báyìí ni wọ́n ń ṣe lé ojoojúmọ́ wọ́n sì kó owó jọ lé ọ̀pọ̀lọpọ̀ àti ọba àti Jehoiada fi fún irú àwọn ọmọ tí ń ṣiṣẹ́ ilé Olúwa wọ́n sì fi gbà àgbàṣe àwọn oníṣọ̀nà òkúta àti àwọn gbẹ́nàgbẹ́nà láti tún ilé olúwa ṣe àti pẹ̀lú àwọn alágbẹ̀dẹ irin àti idẹ láti tún ilé olúwa ṣe bẹ́ẹ̀ lé àwọn tí ó ń ṣiṣẹ́ ń ṣiṣẹ́ náà iṣẹ́ náà sì ń lọ síwájú àti síwájú lé ọwọ́ wọn wọ́n sì tún mú ilé ọlọ́run dúró sí ipò rẹ̀ wọ́n sì mú un le nígbà tí wọ́n sì parí rẹ̀ tán wọ́n mú owó ìyókù wá sí iwájú ọba àti jehoiada a sì fi ṣe ohun èlò fún ilé olúwa àní ohun èlò fún ìsìn àti fún ẹbọ pẹ̀lú ọpọ́n àní ohun èlò wúrà àti fàdákà wọ́n sì rú ẹbọ sísun ní ilé olúwa nígbà gbogbo ní gbogbo ọjọ́ jehoiada ṣùgbọ́n jehoiada di arúgbó ó sì kún fún ọjọ́ ó sì kú ẹni àádóje ọdún nígbà tí ó kú wọ́n sì sin ní ìlú dáfídì pẹ̀lú àwọn ọba nítorí tí ó ṣe rere ní israẹli àti sí ọlọ́run àti sí ilé rẹ̀ lẹ́yìn ikú jehoiada àwọn ìjòyè juda dé wọ́n sì tẹríba fún ọba nígbà náà lé ọba sì gbọ́ tiwọn wọ́n sì kọ̀ ilé olúwa ọlọ́run àwọn baba wọn sílẹ̀ wọ́n sì ń sin òrìṣà àti ère ìbínú sì wá sórí juda àti jerusalemu nítorí ẹ̀ṣẹ̀ wọ̀nyí síbẹ̀ ó rán àwọn wòlíì sí wọn láti mú wọn padà tọ̀ olúwa wá wọ́n sì jẹ́rìí gbé wọn ṣùgbọ́n wọn kò fi etí sí i ẹ̀mí ọlọ́run sì balẹ̀ sekariah ọmọ jehoiada àlùfáà tí ó dúró ní ibi gíga ju àwọn ènìyàn lọ ó sì wí fún wọn pé bá ilé ọlọ́run wípé èéṣe tí ẹ̀yin fi rú òfin olúwa ẹ̀yin kì yóò ríire nítorí tí ẹ̀yin ti kọ̀ olúwa sílẹ̀ òun pẹ̀lú sì ti kọ̀ wọ́n sì di rìkíṣí sí i wọ́n sì sọ ọ́ lé òkúta nípa àṣẹ ọba lé àgbàlá ilé olúwa bẹ́ẹ̀ ni joashi ọba kò rántí oore tí Jehoiada bàbá rẹ̀ ti ṣe fún un ó sì pa ọmọ rẹ̀ nígbà tí ó sì ń kú lọ ó wípé kí olúwa kí ó wò kí ó sì béèrè rẹ̀ ó sì ṣe ilé òpin ọdún ni ogun Síríà gòkè tọ́ wá wọ́n sì dé Júdà àti Jerúsálẹ́mù wọ́n sì pa gbogbo àwọn ìjòyè ènìyàn run kúrò nínú àwọn ènìyàn náà wọ́n sì rán gbogbo ìkógun wọn sọ́dọ̀ ọba Damasku nítorí ogun àwọn ará Síríà dé pẹ̀lú ẹgbẹ́ díẹ̀ olúwa sì fi ogun tí ó pọ̀ gidigidi lé wọn lọ́wọ́ nítorí tí wọ́n kọ olúwa ọlọ́run àwọn baba wọn sílẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe ìdájọ́ Jóáṣì nígbà tí wọ́n sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ wọ́n ṣáà ti fi í sílẹ̀ nínú àrùn ńlá àwọn ìránṣẹ́ rẹ̀ sì di rìkíṣí sí i nítorí ẹ̀jẹ̀ àwọn ọmọ jehoiada àlùfáà wọ́n sì pa á lórí àkéte rẹ̀ ó sì kú wọ́n sì sin ní ìlú dáfídì ṣùgbọ́n wọn kò sin ní ibojì àwọn ọba wọ̀nyí lé àwọn tí ó di rìkíṣí sí i sábàdì ọmọ síméètì obìnrin ará amóni àti jehoṣabadi ọmọ shimriti obìnrin ará moabu ǹjẹ́ ní ti àwọn ọmọ rẹ̀ àti títóbi owó ọba tí a fi lé e lórí àti àtúnṣe ilé ọlọ́run kíyèsí a sínú ìtàn ìwé àwọn ọba Amaṣaiah ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.